Bismillahirrahmanirrahim. kene duri tawara onne kele apa ko onne kele du wo mo ne ne saba pé èmi nìyẹn. ya aláwo ìfọ̀nà wáyé òṣọ́nà wáyé ẹ̀rọ ti ọba àgbẹ̀ àwọn mọ̀kànlá ọ̀ṣọ́nà adágbọ́gbọ́ pọ̀ ẹ̀yìn àkà ní ìdábà yọ̀ yìí màá tó bí wọ́n dẹ̀ wá bàbá ẹ̀ tó bí wọ́n dẹ̀ wọ́n dẹ̀ lẹ́à ọmọ ẹ̀kẹ́ sọ́mọ̀ mẹ́rin wọ́n dẹ̀ lẹ́kọ̀ọ́ kámẹ́ màkẹ́ náà wọ́n màá ní kí wọ́n dẹ̀ lẹ́à you. táwọn mí alùnàlá alẹ́mìí kúrókùnà hàmàlà ọjọ́ tó wà lọ́yọ́ bọ́sọ̀ owó ìmánu ọ̀dà dídú tẹ́wọ́n bí kọ́lọ́ dídú wọn ní bẹ́ẹ̀ àná àròsálà ilẹ̀ ìnà àròsólà ń ìrònú jẹ́ pẹ́rọ wa nàgánì kó àròsálà ilẹ̀ ìnà àròsólà ń ìrònú jẹ́ pẹ́rọ wa wọ́n ní àtọ́ àwòrán ẹni tó lè bómú tẹ́lẹ̀ dẹ̀kọ́lẹ̀ jẹ́nà ẹni lẹ́kọ̀ọ́ wọn ìgbà mímú dé dábàá fi hàn lẹ́yìn náà sílẹ̀ ẹlẹ́yà wá pàá sí ìlú màá bí yíba ìwá pàá sí ìlú màá bí ẹni lẹ́kọ̀ọ́ wọn ìgbà mímú dábàá sí lẹ́yìn náà sílẹ̀ abikoko tí ilẹ̀ ìmí ayé owó mẹ́lẹ́ ọmọ lẹ́yìn náà nìṣe ké ẹ̀rù ti ti búkì ko ọbẹ̀lẹ̀ ẹnàbí àdórí olùsẹ̀lẹ̀ ta dàkọ̀lẹ̀ náàrọ̀ òun lè gbàmú dábàá fún náà màgá ni ko gbogbo yọ́yọ́ lè ga alámìrí ẹni ilẹ̀ kojú ní ìgbàmú dábàá fún náà mẹ́ tán kété kì wọ́n yan abáyọ̀ èdè kúkí akú ọjọ́ ẹ̀sẹ̀ mọ́ àlìyẹ́nà adábàtà àlìyẹ́nà ọ̀ọ́yé kọ́mọ náà adábàá náà ọjọ́ kòkòrò yàmọ̀ nàìjíríà máa bí ní ẹ̀ àbí mẹ́ta ni wọ́n yọ ní iná iná nyàrá ọ̀nà bùbẹ̀ ríra àmọ́ àgbò àti ìjẹ́jìjì wọ́n rọ ọkọ̀ ríba àmdàgbò ìjẹmẹ́ra náà nẹ̀dẹ̀ẹ̀dẹ̀ jẹ́jẹ́ mẹ́ra náà nòun màlìkà mẹ́ndàbà tó yípa kó todo ọmọ àlìyẹ́na bukọ́lá àlìyẹ́na tẹnẹdó àti islam fíìmù kò máa yẹ kí ẹ kọ́lọ́ dírámà sí màá fíìmù àwọn màá fíìmù yìí táàmù àmà mi jẹnẹrétọ̀ do àmà mọ́ mamọ́ ẹ̀wùn ẹ́ mami tv do àmà mọ́ nà ẹ̀kọ́ àmà dùnú mà péré kágo ẹ̀wùn màá jẹ́ ní péré kẹ́lẹ́gbọ̀ abájọ yìí ẹ̀yìn ilẹ̀ ẹ̀sọ ìwọ́n ti rí àbẹ̀tí ìlìgá tẹ̀tẹ̀ mẹ́ ẹ́ ẹ̀wùn ti ìlìgá tẹ̀tẹ̀ mọ̀ jọ́ọ̀kì yá péré rẹ̀. Ene dúkẹ̀ lé kìwá ti kọ́lọ́ náà nìyí tí anyakó anya ló tẹ̀ náà it's like drama màlẹ́gà ṣe dánẹ̀ màdúnú wà fílẹ̀ mú kọ́lọ́ yìí tóní ìlìkà ṣe kpójí ọgọ́ ọmọ akérè ni wọ́n máa yóò ṣe mẹ̀yà lè dúná a ṣe tifa ìlúwẹ̀ gbàgbé atsọ̀rọ̀ lọ́bì àjẹ gbàgbé àjẹ déètì udó sẹ̀kọ́ ìgbàgbé amúnyákú dẹ̀ gbàgbé adábà tó ná màá kojú màá fífi mò ń lòun fún màá lòun ọkọ̀ ọjọ́ lẹ́nu kìí kẹ́ni lẹ́wọ̀ àti ní ìjọ éèrì víù ẹ̀hún àtọ́ náà tó dún ìwárí víù rẹ̀ nàdá nìkó ẹ̀rìndì mínì fíìlì máa bí màyí dàkálà jẹ́nà dàkálà náà rà كوجي موجتان فقول والدليل من هذه كل يوم والدليل ما هو سميكولون سميكولون يعني سميكولون ما يقول يوم تي قوله تعالى هذا كما قال يوم الله يتوقع كتوك الدليل تدعو ايه في الدليل تقول ده قد ساكا ايه في قوله تعالى دليل يوم يسيه جولا كان ايكا قوله لقوم يتكبروا عنه ene ki le gomi ke le inglesan yena ini gam do man yena me ene ki adoro mu ke le ta ini gam do mauna guja wa yena do ale deni lu e te ola le قوله تعالى يا الله لنا ذلك يبي سورة المزمل آية كيف ويلو بوحى الله يلي إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا رضيلا إنا أكل ذاك إننا مذلك أكل ذاك إننا جسيابا آوا إن جسيابا نا آوا با مغودا ما مبسي إنا دي أرسلنا إليكم رسولا أو نشورا كفرمت مغانيكو أو نشورا ìmáda gbogbo àwọn méjèèjì lè wúlò kó lè olùsọ ọlá kà ìṣojú máa mú nígbà tó kóbi yìí olùsọ ọlùdíyẹ lẹ kà nà pẹrù mẹ ọmọ àmọ olùsọ ọlùdíyẹ ní kà nà pẹrù mẹ omuteki ni kɔmi jɔnmɛmɛlɛ kɔfɛ kele kudi ma nɛ omuteki ti very unique compared to amunijɛ bɛ yɔn mɛnɛ kele kudi kɔjɛ dɛ ɔlɔmidjɛ wɛlɛ ma kɔrɔ mɛ ɔlɔmidjɛ lɛ ta akɔlɔmidjɛ karɔ mɛ magani ko bɛɛ ni ala ka tigi dɛ gbomi dɛ ɔka to ka yɛrɛ ke wote rasuula imama ti da ale wula muso bi hɔn ale wula muso bi hɔn ibi bi hɔn alẹ́ wòle ma dúbi wòle ma dúbi àti ọlọ mọ̀mí ọlọ mọ̀mí kẹlẹ́ ma pẹ́rù mẹ́ yẹlẹ̀ mi dẹ́tẹ́lẹ́ àtìkù ńgbọ́lọ̀ mọ̀mí débi lèwúrú ibi tí wọ́n ma pẹ́rù mẹ́ bọ́t ma ń bi ti ndẹ́tẹ́lẹ́ àtìkù kábílẹ̀ rọ̀ṣúlá wúlò lómi jẹ́ ká ẹ wò kọ́ bẹ́ẹ̀ bá mọ̀mí débi mẹ́wọ́n òun tó ní yé wọn òun yóò tó má lè ìnìjẹ́rẹ́jà tó má lè ìnùgbà tó tó má lè kama arsalna ila fir'auna ar-rasula bari ko galen da bu uluka ko mu je shahidan alaikum ha da yake hawa ce da wuji mai ojona kama arsalna ila fir'auna da baluka ko dabal ka kolu nuite ka refera auna kolu nuite ki nola politi kama libye ko mane libye musa kama ki nola politi ko ne kama libye ko mane ko politi ka e ne kama libye ko mane ne huwa kalimullah madani ko wa kallama allah musa taklima maomik taklima hodu man ko ile ko na ni dugi da bangu ne ene ji ba ko ba ko lo jama ne bi ba ko ja ka ja ne bi muhammad ne bi wo bo yo pa pa pa pa pa pa yin ju di kare na ta tahiyatu lillah azzadiyatu lillah wo yo ka ne bi ju di irfa rasaka fal tu'fi o yo ko la ba ni di takrima ta bo ko di pa ni di ta ama ni ko ya ni bi musa uwuro wi sagada kẹkẹlẹ mama àwọn ọdún mọ́yò tó dúkí ìwé náà nà tó kẹni adó àdó àti náà kàwọ́ ọ̀rọ̀ àgbàgbọ́ ẹ̀ màá yọ ọgbọ́ kó wọ pàtà kó máa ya kọ̀lọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ kọ̀lọ́ fún un tó ń dàbí ọjọ́. iná ọ̀sán ilẹ̀ kọ̀ọ̀rọ̀ tó la ṣẹ́ẹ́rẹ́ ìdá ní àlẹ́kùn kàmá àròsán náà ilẹ̀ fìràwọn náà wà tó na gani ko imudude yadure uta yadure onujele onujele ta onujele de anani huta yadure uta adure ole kita ya, ha iruke ni mu adure ke tai adure ojo ke tele oh we wiki ka ojo kale idodo ta ne gwa to ye kuti ta amma da ga ko yau lan samara izini yani fa aso fir'aun rasula fir'aun hadurun keleta fa fa wani da fa be da fa ka bi e bi fa hmm? fa pa apaka àtígìrí fún àwọn ilẹ̀ tí yá tígìrí dẹ̀ àkọ́jọ́ kìkìn ẹ̀rọ̀mdì fún àwọn òfẹ̀rẹ̀ níyà fẹ́bì sẹ́dẹ̀bì ráyálíkà tó dáàbò rélẹ̀ kìtà yìí àkàzínáró àwọn mú àzàmọ̀dé ìlà àmúrẹ̀ àjì gbogbo ẹ̀ka tamánikì ló ta fíìmù gbogbo àtàfíìmù nẹ́gbẹ́ ló ta fíìmù ó gbogbo ló máa bọ́ kìí tóní òwe wúyẹ kí adúrú wọn

emu ya bɛ kɔ o la mu kɔjɔ wɔnyi bra awo na yɛ o bu atapi to ni o bu egbe ɔbɛ bo ni iko ni o bu ewúrɛ bi adoro lɛ anɛ to ni o bu gbolo ma ko ti ti nɛyi o àwọn to ni abọ́jọ́ anyamú anyala dúkìtì ọ̀hún yẹ anyala yẹda ní dídàbà tí a yẹ anyala tó dẹ́hùn mar kóńgò yẹ dabalẹ̀ yẹ rẹ̀ ní yẹn dẹ́dá gbọ́dọ̀ ìjẹ́ mọ́tò kọ́ gbogbogbò kí dàbà anyala yẹ kí adàbà tó dẹ́hùn mar kóńgò yẹ gbọ́dọ̀ kọ́ náà yẹ àgbàjì anyala ti anyugbe lẹ́nu náà olójẹ́ màláìka jùbúrú lò má yàn ó lé anyala yóò do doana wo gbọ́wọ́ mùtò yín ayé kígọ́dù kígọ́dù kígọ́dù kígọ́dù tó ń ayé yá ayide wan moya de mimi ya be brauna da go ama ka go du bu du bi gola brauna ma ya go wan go wa so le ya o ni ni ni ni ma ayide an mo no di un a yo go yo de be brauna ki le ko ni an ki gola ta ne ba ri ko yo mala go da ka no wa ajibu fa ọgẹ́ tọ́ ọ̀rọ̀ ayé yóò dòdò rẹ̀ èdè àkíní ọjọ́ wọn náà wá sí ètò àná yọ kánà wa ní sẹ́ǹdẹ̀ kí wọn ló jẹ́ pẹ́rọ wa oníṣẹ́ yìí àjà akéde ló rà ọ́nà ètò yà nílẹ̀ ìnáwó tẹ́kọ̀dé ní atádẹ́rẹ̀ yá lẹ̀ ọlọ́tọ́ ọ̀nà ìfẹ́kọ̀ọ́ gbogbo ọjọ́ apá níbi mọ̀tàrọ̀ dọ́gbọ̀ gbogbo tó pà níbi ara rẹ̀ àbí kọ̀ lè bọ́ níbi wọn lẹ́yà àgbàgbọ́jọ́ lè kọ́ dọ́nà tó dọ́ bẹ́ẹ̀ làmẹ́gí lè bá níbi ilẹ̀ ìmádàbálẹ̀ àmú ọjọ́ amúmẹ́ wọ̀lẹ̀ àzẹ́bẹ̀ lẹ́dẹ́ náà yọ káàlì fún àwọn àmúrì yìí à ń tó sí ìbọ̀wọ̀ fìtínà anibi dejubu yali one wa doa o ijeun anibi useun jora ne leka ti ma doa o ijeun ena o ye biti jeun ada o ngane gede o je je jen ena le anibi en nam ku ko na anibi to en ba ke ni gede o je le ni na na di la ka mo muslim no ne le ko ni ya lo ku gbe le ta bi da ya kere ko yo anibi ko la ma bi ka ye ni jeun ku ye ne gbe ni ó yẹ gbèdé wọn lẹ́wọ́n lọ́wọ́ àyìn àlùtọ́ ọ̀gbà ọwọ́ ẹ̀nà lẹ́nu kí gbòdè àwọn sábì fún akẹ́rẹ́ wọn lọ. wà á náwó afa a sọ bá a sọ àgbẹ̀ ìbùràwọn àmà kàdúrẹ́ ọjọ́ yẹn wáyé ọ̀nà àbọ̀jọ́ lè fà màdẹ́ ẹni àbò máa kúta ní ọ̀nà àbọ̀jọ́ tó tọ́ ọgbà pé ilẹ̀ píò píò píò píò ke you are learned one, still a learned. You have to portray yourself as a learned. Discard your religion. Portray as a learned one. Ìjákẹ̀tì nẹ́kùnù gbogbo ìkóòtù kùnù mú bí agbóhùn èkó àwọn ọba agbáyọ yìí wà ní ìyẹ̀wò wà dọ̀ọ́ àwòrì gbàgbòjì kọ̀ọ̀rọ̀ wà ní ìyẹ̀wò. Ẹ̀hùn lẹ̀ ɛnɛ kɛ ɛdi lɛ ɛnɛ kɛ ɔma nɛ ɛdi gbogbo ɛdi ma nɔma nɛ ɛdi gbɛ ti dɔla o ma ali ɛnɛ ti nɔma dɛ kɛ nɛ obi tó yó yi ŋu ma ɔwɔ awo yi ma nɛ adi ɛwɛ yi ɛyɔ bi ko le kɛ ɛyɔ bi ama tó yi ma ti ali yɔ tó ma ti lɛ ɛnɛ ɔwɔ dzedze ma nɛ ɛlò yi abɛ k'ɔwɔ awo yi ɔwɔ awo yi ọmọ rẹ̀bẹ̀dọ̀ máa kí ọmọdọ́mọ wẹlẹ́nẹ̀dì ẹ̀rùn ẹ̀dùn wìrẹ̀ lẹ́bẹ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ọ̀jẹ̀jẹ̀ àkàkọ́ wà wọ́n yìí ìhìn àbọ̀ àwọn amápa kó jáká ló kẹ̀tẹ́ ní lókè lẹ̀kẹ́tẹ́ ní ìdáná mi níbọ̀ ẹ èsì èsì lẹ́nu ẹ̀dá ọmọ àbẹ̀kẹ́ ẹ̀wẹ̀ ẹ̀dọ̀ ọwọ́ èsì lẹ́bọ̀lọ́ ọmọ ẹ̀ tẹ́ àkọ́ yẹ iye òun àdéhùn fi tò yà ọwọ́ òun ìyọba díjà dúkì ọ̀rẹ́ bàbí ọ̀rẹ́ lójijì awọ́bọ ya mẹ́kọ́ náà dídì káma ti lẹ́nẹ̀dì yá lẹ́nẹ̀dì lẹ́hùn mẹ́wọ́ àwọn ọ̀rẹ́ náà jẹun yìí ọwọ́ kẹ̀lẹ́ àbú ìlú ọwọ́ kẹ̀lẹ́ àdó jẹ́mi ẹ̀rẹ́ yìí ọwọ́ lẹ́ pìtì wọ́n àdó jẹun yìí ọwọ́ ẹ̀kọ́ àdó ìyẹun ọwọ́ ẹ̀kìnà ọwọ́ ẹ̀kìnà yàkàlà tó wà wọ́n yìí.

فأخذناه أخذا وبيل على دوقه ẹ̀wọ̀n yóò dúdú gidi pẹ̀kọ́ náà má dẹ̀ ọjọ́ sọ́nà wa ìyàtọ̀nà fọ́nà ayọ̀pọ̀ ní ìyọnújẹ́ pẹ̀rọ wa ẹnà ìyọnújẹ́lẹ̀ àníbi muhammadu àníbi muhammadu àníbi àwùjẹ́ òjẹ́ ìyàpọ̀ yìí tágìdì bìbílẹ̀ wọ́n máa ń wọlé àníbi gẹ̀ẹ́nu anibi àwọn ọ̀rọ̀ àkàtà náà wọ́n kà tẹ̀rẹ́kùm fíkùm àmúrẹ́yìn tẹ̀rẹ́kùm fíkùm àmúrẹ́yìn òtẹ́ omi yìí náà mẹ́ lẹ́ńtọ́sílù mẹ́bọ̀ọ́lá má tẹ̀mẹ̀ sẹ́kùm bìyí kí wọ́n yà mẹ́wọ́n lẹ́nu anibi dáàmà iṣẹ́ omi jẹ́ kíṣe gbégbé lẹ̀ gbé àmọ́ nẹ̀mí bọ̀tù iṣẹ́ òun ìmúlà yẹ iṣẹ́ òun abúmẹ́lẹ̀ gbégbé lẹ̀ sáké lẹ̀ kẹjá pa àyẹlẹ́ màkẹ́mẹ́lẹ́ alóṣèjẹ́ kejì àṣàníyà ẹ̀kejì àgídókòkò náà wà máa anna allah la yarda allah ina te abo ye ba dun lo an yushraka ma'ahu kun kina den dego kun no yushraka kun kina wa den dego kun fi ibadatihi ya remu ahadun ene kaola dugene ledinu ene kabu ya manjelu ene kakuya mune ene kakuya mi malaiku didimi manara romo yola oyo ye didimi no la malakun muqarrabun igbano dawa ti malaiku ki mero yo dene kana domo yola oyo gbano wala nabiyyun mursalun Ikpe gba ni ga da gba ti ta ni bi mursalu ni ki chulu che ki tamo mero yo tama ni bi yo no ma ti nabi mursal le ni nde ki yo le ojo gba no ma na mo me yo yo la no wa dalilu dalilu la le hein qawluhu ta'ala wa shukala kallahu yana ka wa anna masajida lillah amenga tujeda papo papo eh na abo mabu tujeda mojo papo enene eh, lela ojo kidina mena tujeda ina mena tujeda hivi dangolone ina mena tujeda hivi acho mgboko yane amenga tujeda kojo teja duk madana su sujada mana dun dare ne Allah an na sujada ki so ya ne ni de ma uye le koda go kakugo mara rojo de mara rene dun dare ne Allah fala tad'u bima ana fala ta'budu magani ko فلا تعبدوا ممدوكو تسالا مو احدا ممرا دولار اندو مع الله ما يولا ولان فلا تدعوا وليا ممرا ولينو مع الله ما يوجونو ẹnẹ kàkú ẹ̀mú wọ̀ ìfàlásẹ̀lẹ̀rú ahádẹ́m mẹ́ra ẹnẹ kàkú ẹ̀mú wọ̀ rí máa láàyè mọ́yàlá ò pẹ́ ìnà tìjẹ́dà ìdámọ̀ àmẹ́ni ngbe nga sujja da gida ma lona de elote bukhari by muslim annabi an umirtu an asjuda ala sab'ati a'zumi ma umiye ti kuda me nga mi bi ti sujja da opo yi edo méjì okuku méjì oyara ni am ko kadana mojo ki sujja da ba ku ka liman lillah masajide gida lona de masajida yewiya ojuyin masjidu sujudu dɛw mɛhiyawin dɛw now from verb to now min gima yin dusi now na masjidi na nga kuma kokuma wati na wajo owe nga kuma kokuma anga huna mati sijada wajo ongole lillahi ojo ketene o la tad'u bi ma'na wala ta'budu ahadan eneka dure ile ina mi malaiku eneka فلا تعبدوا مع الله فلا تعبدوا أحدا من مرارهم دو ما يلاه ولا نو إلا هو أنا ومن الثالثة أن من أطاع الرسول ووحد الله أن دوجي ربي كلمه ووحد الله كما الله دوكا لا يجوز له يدوك من الأنس Mawalaku, edu tsɔnenyi edu tsɛnɛ ko na gbɔlɔ ŋu to yi ti kolo mawalatu mɛ gbɔdzi mawalatu ko eƒe ɖewo nɛ ɔŋalɔ ŋolo mawalatu fasara ŋu munɛ dɛ eƒe ɖewo nɛ yewu yi ufe do yi baada òde fɛ dɔ kéwé ne dókè abɔbɔ kanɛ tó ti ti kolo ọ̀rọ̀ ìmúbi tà nyá kẹ́ ẹ̀ papò tí a dọ̀rọ̀ ọ̀dà ọ̀la dúró ẹ̀kẹ́ máa gbà ẹ̀ bọ́ ẹ̀nà ọ̀gẹ́nà lẹ́nu kó ewu bóyá tẹ́ mẹ́tàdàlá ọ̀rọ̀ tó lè wọ kó ewu ẹni tó ti a fi oyé ìgbéde wọn yọ kò ń jẹun ẹni tí a ò fún ọyọ kò ń jẹun ẹni tí a ẹ̀dẹ̀nà lẹ́tẹ̀ ní ọ̀fẹ́ ẹ̀dẹ̀nà lẹ́tẹ̀ àyájẹ́ títò wọn kọlá tó ń rẹ bàá lẹ bọ́n tó ń kó wọn fi yé pété wọn lọ́kọ̀ ọ̀run jẹun wọlé ọkà náà àkọrọ́bà kọ̀rí ibè iye ìdágbà pété o sàkọrọ́bà kọ̀rí ibè náà sàkọrọ́bà kọ̀rí ibè ẹnẹ kì mẹrẹ tòlè èrògbó yẹ kì mẹrẹ kakó bí amẹnà ọlẹ bó kì mẹrẹ mẹrẹ dágbà kí tòun yí mẹrẹ tẹnẹ dú kì mẹrẹ lẹ tìyàtò yẹ pété wọn lọ́kọ̀ ọ̀run jẹun bá yẹ kí ń lọ lọ́kọ̀ ọ̀run jẹun.

تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله على إن حزب الله هم المفلحون هكذا تو مبا أما تشكرك أما سؤالي مثال من الفضل يوم يوم يوم يوم يوم mẹsẹ kọjá kura yìí bá mẹ aya do mẹ do amẹ mo fúlù aya lẹ do adọ wájà ń gbó mẹ tó máa wá lò mẹ má ya lẹ do a fúlù ẹyọ ọgbọ kàtó tó akẹrẹ báyà àwọn ahàn wọ̀dẹ̀lílò dẹ̀lílò kọlùwò tààlà ìkọ̀kọ̀kọ̀jú ẹ̀ láti kà láti yìí lè kọ́mọ́ ẹbọ̀lẹ́ àmọ̀nà tí ó ní yóò mì nínú nàbì láyé má mà tọ́lù pátọ́lù kò kọ̀ọ̀lẹ̀ ọ̀sákàdá kẹ̀kẹ́ dédọ̀là tó mú ní just make a quotation mú quotation duwakẹ́ aya yakọ́ àtẹ ìṣe àdìsí ìṣe máa dìtìlẹ̀ duwakọ́ ìṣòdodo rọ̀wá wẹ̀nẹ̀ kìkẹ́ mú duwakọ́ pọ́ gamdun wo bóòlẹ̀ kàkí quotation wo dẹ́ takẹ́ dàbí túbi tẹ́kẹ́jẹ́ lè pẹ̀lú màgánà wájú ìrẹ́dọ̀ ẹ̀wọ̀ yìí wọ́n kíkà ẹ̀tẹ́rẹ́jẹ́ máa ń kí ọ̀la mọ̀ atánìkan níbẹ̀ sẹ́ni dàbí yẹ́kẹ́ túkẹ́yà ṣìkẹ́ fèrè mọ̀ ẹ̀sì tẹ́rẹ́jẹ́mọ̀ wọ́n ta tẹ́rẹ́jẹ́mọ̀ wọ́n lẹ́ta tẹ́nẹ̀kọ́ láti yí de kọ́ọ̀mà ń ẹ̀bọ̀lẹ́ àbòdùn kọ́ọ̀mà màkàó kọ́ọ̀mà nàmúnẹ̀ ẹ̀bọ̀lẹ́ mọ̀jàdún yóò mi núnà bìlá kò máa di yíma ẹ̀ẹ́nẹ́dún kọ́ọ̀mà ẹ̀bọ̀lẹ́ àbòdùn yóò mi núnà bìlá kò máa di yíma ní aláhùn wọ́n yóò mi àṣírí fọ́ yóò ti dára yóò wá dúnà kuma su fedo man hada Allah wa rasulahu ene ki a to yo bi ti won yo ko ni jẹun walau kanu aba'ahum dagba ti sama sama au abna'ahum abeka mu mama au ikhwanahum abeka mu mam abeka mu maye mami brodama au ashiratahum abeku bo yodama olopo abeka mi human ulaika ubole kataba fi kulubihimul iman ojo imani ko yumedo bole ojo imani guayana yumedo bele sabata fi kulubihimul iman ojo imani yaunate guana yumedo bele wa ayyadahum ingo palu dumuma bi ruhin spirit minu weki fugbo ngi soyo ni spirit e won dudu pa inu bele dodo abale meto woma ibuman megumo ebo imuman megumo koyo medumo ejomi ojomi o dodo spirit ojo kede pama ويدخلهم جنات تجري الله يقول ما دبت هي الجنة ويدخلهم جنات هم ذلك عليه أو يا الله ما دبت هي الجنة تجري من تحتها الأنهار إيه كمومي يو يو يو يو يو يو يو يو يو يو anharu amoi minilao chajia no magaliko o anharu to iminidomo amoi minote o iminino no iminomu o mimau hayat eh yali jana oyo yonga chako gane ngwa kere bubu tu maja patati maana se pis le pa pa kere mama odo no ma da ya jana le holidina fiha ogbele ma da won rọ́bì aláwọ̀ ánìwó ọyọ yẹ pàmà tí má bọ̀ àwọ̀ ẹ̀dọ̀ pàmà mú yíyà bá tẹ̀ ìlú gbogbo mà mú bàkú gbogbo mà tẹ̀ yàn dé yàn màná rìn lọ lóde wọn kì yàn tẹ́lẹ̀ lẹ̀ màná tẹ̀ ìlú mà. wọ́rọ́bù ánìwó àmọ́ àwọn yẹ kọ́ ọyọ wòlẹ́ ika hezbollah abẹ́lẹ̀ sàmọ́ yàgbé ọjọ́jọ́ àlà mẹ́díkíánì fún wọn gbọ́ làwọn yàn inna hezbollah àmọ́ yàgbé ọjọ́jọ́ homo ìmọ̀fẹ́ wọn àmọ́ ìbéèrè àbúrò yìí lẹ̀. ترجمة on direct meaning ترجمة on nagani ko take da biya ngo tini tunga mun nde tuere nde ti abia ko ama chapa tudi amu munena tiki ama do ya ko nde te tu fe mu bo ka do ya ni me ngbodu ga to ji no ma di tu tɔw bɛ tɛ nyana ka nya bo bo bi o ma tɛ ma yi bo o bɛ kuma kpekari ma yɔ ni kpekari ma ne bi mɔgɔ mɔ do ni tɔw ko bɔ ma nya kɛra dɛ kɛra nya dika te te yɔrɔ mɔ laafɛ yi do kaw ma ɛ mɔ ne mɔ ja do ma ti mi tini ka ma ɛ bɔ laafɛ yi do kaw ma ɛ mɔ ne mɔ ja do ma dɔ lɔ kudu laafɛ yi do kaw ma ɛ mɔ láti ẹ̀yìn lè fọ́ ma ẹ̀kọ́ lẹ́mọ̀ ṣẹ́dú màtàmọ́ mi lé o ń gbé ìdìtàmá ìgbòkè ẹ̀tẹ́kẹ̀ yẹn ayé ẹ̀yìn ìgbọ̀ bẹ́ ìdọ́ ọ̀bọ̀ lẹ́dẹ̀ pẹ́lẹ́ ẹ̀dù pátàrọ̀ yìí máa ń kú ilé ẹ̀nà ọmọ tí ìbìlí ẹ̀nà ẹ̀nà ìjọ ẹ̀nà ọ̀rọ̀ ìbìlí ó wà lọ́dọ́dọ́ ìmọ̀lẹ́tì ìgbọ̀rọ̀ àdẹ̀mẹ́ ọ̀rẹ́ ọ̀mọ́lẹ́ ẹ̀lẹ́kọ́ yóò ní múnà nílá mà ní múnà ìdúnwọ́jọ́ mà tó dènà kọ́ náà jẹ̀nu mà yà wọ́n bọ́jọ́ ẹ́n ìwọ́n tó nà mà ní ha wọ́n tó lẹ́wọ̀ má bá nù fẹ́jọ́ ẹ́n bẹ́ẹ̀ dúkìá tó wọ́n yọ anyadẹ ọ̀tẹ́gbọ́ kan yọ aṣọ òkèlè kàtà aṣọ yóò kúta aṣọ òdì yá ìdí àtàwọn. tujue kuti wọlọ anya tubi tujue kuti wọlọ eti akẹkọ pàtàkì kọnọ bẹlẹkẹ bí nàbí ẹdá mọ ẹgbẹlẹ ẹdẹ ẹlẹkẹ mọ ayé ẹdọ akadọdọ pàmò tó ebùkẹ àmóbi mẹ ẹwà kọ ipò ńmá kọ ń lu ẹnọ bẹlẹ tó ma tẹnu nọ wọn akọlà àti òwúyọ lẹbi gbẹdọ sí àwọn lẹbi àbọ òwúyọ lẹ má bọ yìí yọ ọnà gbígbé lẹ Ah, to amma ma da suna na Allah da suna a hatuwa ji ẹnẹ bí a ti yẹ kùtì kò ní sí ọjọ́ kò sábì dídí àá ẹnẹ bí a ti yẹ kùtì kò ọjọ́ kò sábì sírí kò ayé tó dé òbí. bẹ́ẹ̀ ni máa lè yọ ọ̀nà gbogbo lẹ́gbẹ́ gbé lẹ́nu wẹ̀lẹ́ ọ̀kánú abáwò yóò sọ̀rọ̀ sàmà támà àmà támà màánà tápì wọn lọ́dọ́ bí àbá. awa dudu mama ma ama makama kwa ma mare awa bana awa beka mo mama ito bito male onube ye wama kwini dumu yitu yu tako male kiye ni onganya do to ye kijebo eyu mama ni anya do awa ye kwana wa beka mi broda ya ijo alomo to yi kuya pateke yo ma me kulo mi

ewu ẹ̀dọ̀kọ́ máa ń gbé gbọ́ọ̀lá máa nya dẹ̀hùn dẹ́kọ̀kọ́ yọ ń gbé gbọ́ọ̀lá máa kẹ́yìn àti bídí àkẹ́tì tún a, níbi náà ilẹ̀ màkàyò ẹgbẹ́ níbi muhammadu dùnú níbi muhammadu ó yí ẹ̀hún kàmánẹ́wì nìyá mú mẹ́tàbálẹ̀ ìjáde yẹ̀yọ̀ ibùfẹ̀dọ̀ àmúlẹ̀. amanu kadolem dan ngomong jahil kan ngkol radiano da di pasar ini tak sabar yo ne ola ka kama kan di jano do ke yo gona ba ko kamora tama mame ati kul kul ko yone buyi mako abo malen to ko lan di ma dini ba ali yo ka la na manawa ma ka dini ana do ja na ba ka to me ba ma ba ka la dini amede da wa ba ewe pikane ubele ke gara-gara nga mana ya dini ene tolo ko go go si ko ko ko yo ne do o ne ka ma ja bo lo mo ma on ne ya dini ki so la anwo ewu ewu yo ko lo ko la le na mana to adini yo la to ko lo ko la ka ina lo ki desa ki ka ojo ge ni elbo ni la ta ji ko na bi lo yo na to ngai tọ̀hún kìtì àmúkà jẹ́ ilẹ̀ yẹ́ ni ọ̀sẹ́nà lè sánà mi wọlé lẹ́yìn ẹ́ حملت أمه وانا على وان وإسألوه في عامين عن الشر ولوالدك وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم بك ولا تطيعهما أشوف دوكما أما تقول يا معروفة ko awo deke kuma tena deke ida deke na maana ya dini matena ya deke ile kurandike ile maamini kuiba ero ile dini matena kaje amrele didi mino na hapo kwa sababu basi mara na kwa

mà ní gbogbo màá dẹ́wà dẹ̀rọ̀ gbogbo màá dẹ́wà dẹ̀rọ̀ lẹ́wọ̀ wọlé gbogbo màá dárò pé kó tí bí nàá ní ìmọ̀ọ́mọ́dù náà ẹ̀rọ sáré máa ò mọ́. àti ìjọba àwọn ọmọ ìjọba yẹn dúnmá ẹ̀kọ́ yìí ló mọ́ ìwọ̀n ìdúnyàrá àbúkà ìjọba àti bọ́ọ̀lù àwọn àti nìyí. عليه الإيمان وزينه في قلوبهم